ọpẹ́ yẹ ọ́ o ọlọ́run ọba àwa ọba àjíkí ọba àjígì ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba àjígbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ bẹ́ẹ̀ ni o ọpẹ́ ló yẹ ọlọ́run elédùnmarè ọba bá a ṣe fi ọpẹ́ fún ọlọ́run láti inú ọkàn wa wá bẹ́ẹ̀ ni eléyìí ni mo fi kí wa káàbọ̀ kú ìsinmi òní bẹ́ẹ̀ ni o a kú ìsinmi òní o a kú ọjọ́ ìsinmi òní báwo ni òpin ọ̀sẹ̀ ṣe jẹ́ fún wa báwo tiẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ tìkára rẹ̀ ṣe jẹ́ fún wa àti pé báwo la ṣe ń ṣe òpin ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tuntun ti fẹ́ bẹ̀rẹ̀ omi tuntun ti omi tuntun ti ń rú ẹja tuntun ti fẹ́ wọ bú báwo ni a ṣe ń gbaradì fún ọ̀sẹ̀ tuntun tó máa bẹ̀rẹ̀ ní ọ̀la eléyìí mo wa kábọ̀ sórí ètò yín ètò wa ìjóyà àkọ́tún ètò tó wà fún shake body ní gbogbo ọjọ́ ìsinmi fún ìmísí yín àti fún ìgbàládùn gbogbo alápapọ̀ orúkọ tèmi ni Tanímọ̀mọ́ Bolúwatifẹ́ ọ̀rẹ́ yín ọmọ yín pàdé yín MC Tifẹ́ for short lẹ́nìí mo máa máa fún wa ní àṣàyàn orin àwọn orin tó ti tó ti jẹ́ pé àwọn orin yìí nígbà tí a fi máa wo àwọn orin yìí a ṣàkíyèsí wípé àwọn orin yìí wọ́n ní ipa tí wọ́n lè kó ní ọjọ́ ìsinmi ènìyàn ẹni tó bá jí láàárọ̀ kùtùkùtù àbí lọ́sàn-án àbí nírọ̀lẹ́ tó bá wò pé ah orin tí mo fẹ́ gbọ́ tí mo fẹ́ gbọ́ tó máa jẹ́ kí inú mi kọ́kàn mi ru sókè sí Ọlọ́run bẹ́ẹ̀ ni àṣẹṣe àwọn orin yìí wá fún yín lónìí ẹ àwọn orin yìí díẹ̀ nínú wọn oní oní ta máa jó ta máa gbé bọ́dì dáadáa àwọn kan náà tó wà tó yẹ pé oní sẹ́lẹ́nsẹ́ ara máa mìlíkì ara máa mìlíkì ara máa lọ sọ́tún àti sósì bẹ́ẹ̀ ni lórí ìjóyà ìjóyà àti ọjọ́ ìsinmi fórin àkọ́kọ́ tí mo fẹ́ fún wa orin yìí ó ní àìmọye àìmọye ohun tí ó lè jẹ́ kí inú wa dùn torí pé nígbà tó fi máa ṣe orin yìí tó fi máa ṣe fọ́nrán orin yìí a ṣàkíyèsí wípé wọ́n lo àwọn nǹkan tó tọ́ka sí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tó fi ń gbé Ọlọ́run ọba àjíkí ọba àjíkẹ̀ tó fi ń gbé e ga bẹ́ẹ̀ ni orin wo ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ Ọlọ́run gbàǹgbà ta ló dẹ̀ kọ orin yìí ìránṣẹ́ Ọlọ́run Bukola Beckys Bukola Beckys ló ṣe ọlọ́run gbàǹgbà hmm. ṣọlọ́run wá gbàǹgbà láyé tiyín ṣé kò gbàǹgbà láyé tèmi ṣé kò gbàǹgbà láyé gbogbo wa ẹ jẹ́ ká lọ gbọ́ ọlọ́run gbàǹgbà látẹnu Bukola Beckys à ń padà bọ̀ àti ìlọ. gbàǹgbà gbàǹgbà ee ee jọ̀rọ̀jọ̀rọ̀ kàbìtìkàbìtì tó dá ayé fẹ̀ǹfẹ̀fẹ̀ǹfẹ̀ tó dá ọ̀run ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo kábíyọ̀ọ́sí kábíyọ̀ọ́sí kábíyọ̀ọ́sí àti pé kábíyọ̀ọ́ màmá sí ní gbogbo ọ̀run àti ní gbogbo àgbáláyé bẹ́ẹ̀ ni Bùkọ́lá Becky ṣe kọ dúnú orin yẹn mo lérò pé gbádùn fọ́nrán orin tí mo ṣẹ̀ tí mo ṣẹ̀ fún yín ní ìsìn láti jó sí láti dansia sí ẹ má rí gbogbo àwọn nǹkan tó tọ́ka sí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tó fi ń gbé Ọlọ́run ba lárugẹ kò jù bẹ́ẹ̀ lọ lórí orin gbàngbà Ọlọ́run gbàngbà ní àti ọwọ́ Kọ́lá Bekis ẹ jẹ́ ká lọ sórin tó kàn orin tó kàn tí mo fẹ́ fún yín ní ìsìn fún ìgbádùn yín àwọn eléyìí àkórajọpọ̀ èèyàn ni wọ́n kì í ṣe nìkan ṣo ló dákọ́ adẹ̀ ń sọ nípa àwọn àkórajọpọ̀ èèyàn yìí wọ́n ti pẹ́ tó ti fún wa ní orin tí ó dáa orin tí ó dùn orin tó ṣe é jó sí fún àǹfààní àwọn tá a mọ̀ wọ́n dáadáa àti bí dáa pé àtàbí Abẹ́òkúta ló dàgbọ́n ti wá ó dà bẹ́ẹ̀ mo ṣe ń wo ìṣe tó ṣe máa ń kọ wọn rí wọn yẹn àtàbẹ̀òkúta ti wá jàre wọn máa kọ òyìnbó gẹ̀ẹ́sì wọn kọ mọ́ yorùbá gbogbo ẹ̀ máa dùn wọn kọ bí àpàlà wọn àwọn wo ni mò ń sọ̀rọ̀ wọn gangan gangan àwọn àyàn jésù bẹ́ẹ̀ ni àyàn jésù lọ ṣe orin tí mo fẹ́ fún yín ní ìsinyìí wọ́n pe àkọlé rẹ̀ ní be lifted high ẹ ọlọ́run ọba là ń gbéga ẹ ọlọ́run la fi gbọ́dọ̀ gbéga ọ ní gbogbo ìgbà nígbà tó wọ̀ àtìgbà tí ò wọ̀ nígbà tí nǹkan ń dùn àtìgbà tí nǹkan tún dùn bákan náà ọlọ́run ọba la ó máa gbéga ẹ jẹ́ ká lọ́wọ́ be lifted high by your one and only àyàn jésù ẹ ẹ ti mọ̀ wọn àyàn jésù ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ ká mọ̀ ẹ já lọ wo á padà bọ̀. bẹ́ẹ̀ ni o àsìkò ìgbádùn ò tí ì dẹ́kun lórí ìjóyà ètò àkọ́tún ètò ìjóyà lórí orísun tẹlifíṣàn bẹ́ẹ̀ ni ibẹ̀ la ti ń ṣe bẹ̀bẹ̀ ẹ bẹ̀dẹ̀ ṣe ń wò yìí bẹ́ẹ̀ ṣe ń bá orin tí mò ń fún yín lọ lẹ́sẹẹsẹ ẹ máa rí pa àwọn orin yìí ní ìmísí wọ́n ní ìmísí tó lè fún wa ní gbogbo nǹkan tá a fẹ́ fún ọjọ́ ìsinmi tó péye 哼。 tá a bá wo ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí ọjọ́ láàrin ọ̀sẹ̀ a máa rí pé kì í ṣe ọjọ́ tó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í ṣe ọjọ́ tí ó jẹ́ bí ọjọ́ fún ìsinmi fún wọn torí pé wọ́n máa máa gbáradì nípa ọ̀la màá ní Monday ọ̀la níṣẹ́ bẹ̀rẹ̀ ẹ ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ ṣe sùúrù ọ̀la máa wá bíbélì ní káwọn má ṣe ṣàníyàn ohun nípa ohun tá a máa jẹ àbí nípa ohun tá a máa mu àti pé kàtẹ́ má ṣàníyàn ọjọ́ ọ̀la rárá ìyẹn ò wá túmọ̀ sí pé ká má paradì fún ọ̀la ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣàníyàn ìsinmi lòní wà fún ẹ jẹ́ ká ká sinmi dáadáa dádì tó tún kúrò lé lọ bí iṣẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sinmi pẹ̀lú mọ́mì ẹ mọ̀ pé mọ́mì ti ń fọwọ́ tọ́ wọn pé ẹ ẹ ìlọ ń bá wí ẹ̀yin lọ̀rọ̀ yẹn ń bá wí yóò dádì wá <laughs> ẹ̀yin lọ̀rọ̀ náà ń bá wí ẹ sinmi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ló láyé bá a bá sáré kíjokíjo pé ká ba lè lówó ká lówó ká lọ́là ká lọ́lá tó bá tún yá ìsinmi la nílò láti ná gbogbo owó náà àti gbogbo ọlá náà ẹ jẹ́ ká ṣe ìsinmi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi ẹ má jẹ́ ká yan ara wa jẹ́ o ẹ don't cheat your body ẹ jẹ́ ká ní àsìkò láti sinmi kẹ̀dẹ̀ ṣe ń wò bẹ̀ẹ̀dẹ̀ ṣe ń wò gbogbo orin tí mo fún yín tí mo ti ń fún yín látẹ̀yìnwá ló ní ṣe pẹ̀lú orin tó lè fún yín ní ìsinmi tó péye tẹ́kọ̀ọ́ rárá máa gbé bọ́dì tẹ́kọ̀ọ́ rárá máa mìlíkì sọ́tún sósì tẹ máa sọ pé mọ́mì ó yá o ìjó ti yá o ẹ ẹ jẹ́ máa jó <laughs> ní mẹ́lọmẹ́lọ bẹ́ẹ̀ ni mo ṣe máa fún yín ní back to back lọ́lọ́kan òjọ̀kan lẹ́sẹẹsẹ hmm. mo máa fún wa lórin méjì lọ́lọ́kan òjọ̀kan back to back ní ìsìn orin àkọ́kọ́ tí mo fẹ́ fún wa òun ni ìgbàgbọ́ mi dúró lórí ìgbàgbọ́ mi ìgbàgbọ́ mi yẹn ó yẹ kẹ́ ti mọ orin yìí ah tá a bá ń kọ nínú tá a bá ń kọ nínú ìwé ìwé orin ní àti àti tipẹ́tipẹ́ ó ti yé eyín náà ẹ ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù ẹ àwọn kan tún máa kọ ní ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù gbogbo ẹ ti jọpọ̀ mọ́ra wọn ìgbàgbọ́ mi dúró ẹ wo Bísọ́lá Discovery ó padà ṣe tiẹ̀ náà òun náà pè ní ìgbàgbọ́ mi ẹ jẹ́ ká lọ bóun ṣe kọ sí tiẹ̀ bó tiẹ̀ máa jẹ́ pé ó máa papọ̀ tó bá jẹ́ pé ó máa papọ̀ pẹ̀lú ìta àti mọ̀ ni àbí ó sì jẹ́ pé òun fúnra rẹ̀ ó máa dá dúró a máa lè máa kọ nínú orin ìwé ẹ ṣí ìwé orin yín sí ìwé one zero eight orin Bisola Discovery ẹ jẹ́ ká lọ gbọ́ ìgbàgbọ́ mi by Bisola Discovery à ń padà bọ̀.